mo kì í káàbọ̀ sí ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí ni Lánrè Tẹríba Àtóríṣe ló ti sọ wípé ní gbogbo ọjọ́ ayé lòun yóò máa fọpẹ́ fún Ọlọ́run ní gbogbo ìgbà ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí yìí Lánrè Tẹríba ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò ara rẹ̀ níbi tí ó ti wà nínú aṣọ funfun tí ó sì gbégbá ọpẹ́ nínú ìjọ aláṣọ funfun kan níbi tí akọrin ẹ̀mí sí ní kọrin kí Ọlọ́run fún un ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlú mọ̀ọ́ká olùdarí orin ayàwòrán àti akọrin nì ìyẹn Akin Àlàbí òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí òun àti aya rẹ̀ kú ayẹyẹ àyájọ́ ọjọ́ ìgbéyàwó ọdún mẹ́tàlá ìyẹn Bùnmi Àlàbí tó sì sọ wípé ó pé ọdún mẹ́tàlá tí òun àti ìyàwó òun ti bẹ̀rẹ̀ sí ní rin ìrìn àjò ìgbéyàwó bọ̀ tí Olódùmarè kò sì jẹ́ kí ọkọ̀ náà kó re sómi léyìí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olólùfẹ́ wọn bẹ̀rẹ̀ sí ní kí wọn wípé wọn kú oríire ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúmọ̀ akọrin ni Tiwa Savage òun ló ti ń kí àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára pàápàá àwọn tí wọ́n gbàlù tí wọ́n sì jó sí orin rẹ̀ kan èyí tí ó pè ní somebody song tó sì wí pé kí àwọn ènìyàn má kọminú rárá pé tó bá di ọ̀la ṣíṣe ọjọ́rú òun yóò wà lórí ìtàkùn ayélujára òun lójúkojú eléyìí tí a mọ̀ sí live and direct lórí ayélujára náà láti bá àwọn olólùfẹ́ òun sọ̀rọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká gbogbo ló ti ń lo ìtàkùn ayélujára wọn pàápàá láti fi sọ̀rọ̀ lórí ibi tí gbogbo nǹkan wọ́n dé àti bí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà kò ṣe tó láti gbọ́ bùkátà nínú ilé lórí ọmọ àti lórí ohun gbogbo tí í ṣe ti ọkùnrin ọ̀kan nínú àwọn ìlú mọ̀ọ́ká Bíọ́lá Adébáyọ̀ ló lo ìtàkùn ayélujára rẹ̀ pẹ̀lú láti fi ọ̀rọ̀ náà sórí ìtàkùn ayélujára wípé níbi tí orílẹ̀-èdè Nàìjíríà dé dúró ó jẹ́ ohun tí ó nira púpọ̀ fún àwọn ènìyàn láti mọ́wọ́ lọ sí sẹ́nu. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí bàbá àti màmá Olú Jacob tó ń ti aya rẹ̀ Jọkẹ́ Silva tí wọ́n jọ wà nínú ìgbéyàwó láti ọdún márùndín ní ogójì wú ìfẹ́ àwòrán àwọn méjèèjì ló gba orí ayélujára kan níbi tí wọ́n ti ya àwòrán náà níbi ètò ayẹyẹ àmì ẹ̀yẹ áfírífù ti ọdún yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé kí Ọlọ́run kó túbọ̀ dá bàbá náà lágbà síwájú àti síwájú sí i ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká Yọ̀mí Fábíyì ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé níná owó lórí obìnrin aláìníṣẹ́ tí ẹnu rẹ̀ sì fẹ̀ láì lè fowó pamọ́ lásìkò yìí jẹ́ ọ̀nà kan ṣoṣo sí ìjákulẹ̀ àti òfò fún ọkùnrin Yọ̀mí Fábíyì ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ọ̀rọ̀ náà sórí ìtàkùn ayélujára léyìí tí ó ní kí gbogbo ọkùnrin kà kí wọ́n sì kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ láti má ná ànàdánù lórí àwọn obìnrin ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká ayọ̀ mákùn ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ fi fọ́nrán fídíò láti kí aṣòfin tẹ́lẹ̀ rí Dino Melaye kú oríire àmì ẹ̀yẹ rẹ̀ eléyìí tí ó gbà gẹ́gẹ́ bí adẹ́rìn pòṣónú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ń kí bàbá náà kú oríire ti àmì ẹ̀yẹ eléyìí tí wọ́n fún Dino Melaye gẹ́gẹ́ bí ẹni tí ó jẹni tó máa ń pa àwọn ènìyàn lẹ́rìn lórí ìtàkùn ayélujára kódà wọ́n tilẹ̀ kọ orin rẹ̀ wípé àjẹkún ìyà lọ́ọ́ jẹ ẹ jẹ́ kí a wò díẹ̀ níbẹ̀. God be the glory forever and ever. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ẹ kú oríire kò tán lórí ìtàkùn ayélujára pàápàá eléyìí tó jẹ́ ti ìlúmọ̀ọ́ká òṣèré Latin gẹ́gẹ́ bí aya rẹ̀ ti fún un ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun lásìkò tó ń ṣe ọjọ́ ìbí náà Mr Latin sọ wípé ohun ìyàlẹ́nu gbáà lèyí jẹ́ fóun láti rí irú ẹ̀bùn eléyìí tó ṣe iyebíye náà gbà láti ọ̀dọ̀ aya òun gbogbo àwọn ènìyàn sì ń sọ wípé Elédùmarè yóò ní lágbà àárín yín kò sì ní túká ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré orí ìtàgé ayọ̀ọ́lá ayọ̀lọ́lá ló ti fi ayọ̀ àti ìwúrí hàn sí ìyá rẹ̀ ní ọjọ́ ìbí màmá náà ó ní wípé òun mọ rírì oore èyí tí màmá òun ti ṣe fún òun ó sì dúpẹ́ lọ́wọ́ ìyá rẹ̀ wípé ó ṣe é tí ó ṣe ọlọ́kọ̀ òun wá sí ilé ayé gbajúgbajà òṣèré ayọ̀ọ́lá ló fi àwòrán ibi tí òun àti ìyá rẹ̀ ti jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn kí àwòrán náà sì rẹwà púpọ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tó rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ olólùfẹ́ rẹ̀ tó ń ti àwọn alátẹ̀lé rẹ̀ lórí ayélujára láti bóun kí màmá òun kí wọ́n sì bá a ṣe àdúrà eléyìí tó lọ́rìn fún màmá náà bí wọ́n ti ń lé lọ́dún kan lóòkè ní ìpẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní òṣèré Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ ló ti ṣe àfihàn bó ti yẹ kí inú ènìyàn gbọ́dọ̀ máa dùn nígbà gbogbo nígbà tí ó ń jó ó sì kọ sí abẹ́ rẹ̀ wípé nínú ohun gbogbo kí àwọn ènìyàn ní ìgbàgbọ́ sínú adániwáyé kí wọ́n sì ní lọ́kàn wípé kò sí bó ti wulẹ̀ kó le tó ohun gbogbo ń padà bọ̀ wá dẹ̀rọ̀ òṣèré Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ ló ṣe àfihàn ara rẹ̀ nínú fọ́nrán fídíò bí ó ti ń jó mùkúlùmùkẹ́ tó sì kọ ọ̀rọ̀ náà wípé kí olúkúlùkù má ṣe kárí bọ̀nú kí wọ́n má ronú nítorí nítorí pé ọlọ́run tó ṣe ti elisha, nígbà tó dúró yóò sì padà wá ṣètò ní kálukú wọn. kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn ṣùgbọ́n tí tó fi máa dìgbà ń kọ́ ká máa rántí wípé má sùn jù má sọ̀rọ̀ jù má ṣoore jù má ṣiṣẹ́ jù nítorí jù torí yẹn ó máa padà bọ̀ wá dùn ẹ́ jù ṣògo rẹ̀